bàbá ètò ló ti gorí afẹ́fẹ́ ọmọ ìdàgbé tìbí ẹ jẹ́ ká jọ gbọ́ ètò bàbá ètò àjẹnu ọmọ ní ọ̀rẹ́ yín ọmọ Olúkà àpèdè mama pè tàná ó ti yá ẹ̀jẹ̀ ká jọ mọ̀ ó yá ètò bàbá ètò ló sì gorí afẹ́fẹ́ ọmọ Olúkà rẹ̀ ti wí ẹ̀jẹ̀ ká jọ mọ̀ ó. Kébùlé kó lọ́rùn ó fẹ́ mi. bright. Kí like, kí share, kẹ́tí bá wa subscribe. Òmìnira ọmọ Yorùbá ló jẹ wá lógún tilé tókó. Ọmọlúgbàgbé TV, èké kájọ mọ̀ bóyá. Ètò bàbá ètò ló ti gorí afẹ́rẹ́. Ètò Òmìnira TV ó yá. Èké kájọ bọ̀. Ẹ lọ ní Yorùbá lọ́wọ́. nation ilé ìtìyà òmìnira ọmọ yorùbá o ló ṣe kókó yorùbá nation yorùbá nation ilé ìtìyà òmìnira ọmọ yorùbá o ló ṣe kókó. I love you, my nation. Ilé adúláwọ̀.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 ló ṣe kókó. ẹ wò bí ẹ fẹ́ bí ẹ kọ̀ àmàgbà yorùbá nation yóò ó dá mi lójú ó dá mi lójú dé gbangba. ẹlẹ́dẹ̀ ó máa dọ́yọ̀ ariwo ẹ̀ ó máa pọ̀ ó. Hello, máa ń padà pè yín mò ń ṣe program eh, lọ́wọ́. Eh ilẹ̀ ìlérí ni ọlọ́run á mú wa lè bẹ̀ ní dandan ó ṣeun bá lè ṣeun ẹ̀ ilé tìyá tìyá òmìnira ọmọ Yorùbá. ẹ bá wa pín ẹ bá wa ká ti fẹ́ bẹ̀rẹ̀. I love my nation. Yorùbá nation. Amagba ooo. Oh, eh. Amaka o ó di dandan. Onílé kò lọ sọ fáyé jù. A o ó di dandan. Ìyàtọ̀ tó ah, kọ́. Ó ti gbin. Gbà o ó di dandan. Bí ẹ fẹ́ bí ẹ kọ̀ sẹ́, a o ó di dandan. Yorùbá ó máa dúró. A máa o ó di dandan. Ká ṣe Elédùmarè o. A máa gbà o ó di ah, o ó di o ó dandan dandan ẹja kwantem ká bẹ̀rẹ̀ ẹ pín àti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yẹn. Show ṣiṣẹ́ máa ṣiṣẹ́ lájọ náà. Ìṣọ̀kan àti ìlera ẹni jẹ́ ká máa lè bá tẹ̀síwájú ọkọ̀ ire àtọ̀hún tó dára. Ọlọ́run ẹni tí ò bá mọ orin ń kọ kò mú orin áńtẹ̀mù tí ọlọ́run fi jogún fún wa yìí tó fi rán ẹnìkan sí wa yìí tó ò bá mọ̀ ń kọ tó dẹ̀ jọmọ yorùbá ò mọ orin tó o bá dẹ̀ tún wá mọ̀ ń kọ tó o bá tí ìjòkó kó o jẹ́ kó wọ ibi kọ́lọ́fín agbárí ẹ̀ kó o mọ àwọn tí òyìnbó ń pè ní lyrics àwọn rhythms ẹ̀ àwọn àwọn ọ̀rọ̀ inú ẹ̀ mẹ́sẹ̀gì tó wà nínú ẹ̀ kó o jókòó kó o gbọ́ dáadáa o ò tí ì mọ orin gbọ́ orin yẹn iṣẹ́ wà fún ilẹ̀ wa fún ilẹ̀ ìbí wa ká ṣiṣẹ́ ká gbéga ká ṣe gbogbo ẹ̀ kájọlà ìṣọ̀kan àtòmìnira ìgbàgbọ́ wa ní pé bá ṣe bẹ́rù la bọ́mọ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ kájọlà ìṣọ̀kan àtòmìnira àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá fi dórí last stanza tó sọ pé ọmọ Oòduà dìde bọ́ sípò ẹ̀tọ́ ẹ is telling you pé ipò tó wà kì í ṣe ipò tó yẹ kó wà kì í ṣe ipò ẹ̀tọ́ ẹ nìyẹn. bójálé méjì ló ti kọ́ inú ẹ̀ dùn lówó dá ṣe ẹ̀tọ́ yẹn sọ fún ẹ is a message from God that you are not in your right position that is not the position you were supposed to be you have a master you have a PhD order and you are still uh, with the local government service, you are still with the state government service, you are still serving with the federal government service, where they are paying you less than what you are doing for them. that is to tell you o ò sí ní ipò ẹ̀tọ́ ẹ tó o bá wà nínú iṣẹ́ ìjọba bóyá lókù gọ́mẹ̀ntì or state or federal tó wà ń bẹ̀ tó rówó kọ́lé nígbà tó wà lẹ́nu iṣẹ́ o jí owó ni tàbí o gba loan ọgbọ́n ló dá sí i kì í ṣe ipò ẹ̀tọ́ ẹ nìyẹn ọmọ Oòduà ọmọ Yorùbá dìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ torí wípé kí ni ìwọ ni ìmọ́lẹ̀ fún gbogbo Áfíríkà má jẹ́ káfíríkà kú sínú òkùnkùn dìde tọ́ ìmọ́lẹ̀ fún gbogbo Africa ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo áfíríkà ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo aláwọ̀ dúdú ìwọ ni ìmọ́lẹ̀ wọn má jẹ́ kán kú sínú òkùnkùn dìde kó o tan ìmọ́lẹ̀ dìde kó o pariwo lórí yorùbá nation rí i dájú pé o kópa nínú bí yorùbá nation ṣe máa gba òmìnira torí àwọn ní ìmọ́lẹ̀ fún gbogbo adúláwọ̀ tó o bá kópa nínú ẹ̀ á bì ẹ́ á máa bì ẹ́ á máa bì ẹ́ lérè ohun tó máa bì ẹ́ á bì ẹ́ àwọn ọ̀run á bì ẹ́ àwọn tó nílẹ̀ wọn á bì ẹ́ tó o bá kọ̀ tó o kópa reality ni mo sọ fún ẹ kulé ọmọlúkà ni mò ń jẹ mi ò nídìí àti dárúkọ mọ àfi ò nídìí introduction láàrin ọjà that is the message for you now àtẹ̀yìn ọmọdé àtẹ̀yìn àgbà àtọkùnrin àtobìnrin gbogbo yín tẹ̀ ń wò mí lọ́wọ́lọ́wọ́ ṣé bí ẹ ṣáà mọ bó ṣe ń lọ ẹ mọ ẹ ó yé yín náà mi ò nídàá ti fi gbogbo ẹnu sọ̀rọ̀ petition tán ní ká sáyìn mélòó nínú yín ló sáyìn yẹn mélòó nínú yín ló bá ẹlòmíì sáyìn pé jẹ́ kí n ran ẹni lọ́wọ́ kó ṣe kò ní fóònù àwọn tó ṣe petition wọn ti ṣe lọ́nà tó rọni lọ́rùn wípé àwọn ìyálájẹ ìyálọ́jà wọn á fẹ́ ṣe o ẹ jẹ́ kí n lọ bá wọn kí n ṣe fún wọn mélòó nínú yín ó dẹ̀ ń jòkó ká a ah, yorùbá àfi tí yorùbá bá lọ tó o bá ń fẹnu sọ pé àfi tí yorùbá bá lọ irọ́ ló pa á o ò lè gbébọn wọn ní ìbọn yá ẹ̀rù ń bá ẹ o tàdí sẹ́yìn ẹ o gbọ́ pa ìbọn o rọra tàdí sẹ́yìn onímọ̀mí ẹni kò má jáde o ò lè ṣe yẹn o ò lè jáde a protest o ò lè jáde ó tún ní kó sign petition sí i ó tún mórí bùn ó mórí bọ́ ó ní ṣé wọn ò ní bínú ṣé wọn ò ní sọ pé ta ló ní nọ́mbà it's left for you wọ́n bí ẹ́ àwọn tó nílẹ̀ wọ́n á béèrè lọ́wọ́ ẹ̀ ìsìlẹ̀ fọ́ yìí ó bá wọ ẹ̀kọ́ tí ẹ̀ gbogbo àwọ̀ ẹ̀kọ́ máa ṣe èmi á ṣe é wọ́n á kọ́ nípa tèmi níwọ̀nba ibi tí Ọmọlúkà ṣe délé ní kọ́lọ́run kó ràn mí lọ́wọ́ kó fi ọjọ́ kún ọjọ́ fún mi kó fi e kó jẹ́ kí ẹ̀mí gígùn kó ṣe tèmi báwọn ọ̀tá ṣe rò pé kí n tètè kú ìkọ́lọ́run kó mú ikú kúrò kó jẹ́ kèmí pẹ́ láyé mi gùn nípa orí ọ̀fẹ́ bí n bá kú kò sẹ́ni tó lè challenge ẹ̀ ṣùgbọ́n èmi bẹ́ni fún àánú náà kó jẹ́ kí n pẹ́ láyé mi lọ ẹ́ẹ́ o tí n bá wá tó bá tí bá ti wá pẹ́ dáadáa tí mo wá lọ tí mo ti lé ní hundred tí mo ṣẹ̀ wá lọ wọ́n á sọ nípa tèmi nígbà náà yìí pé àwé tán pè lọ́mọ lúkà yẹn ó gbìyànjú ó sa ipa tiẹ̀ ó ṣe léyìí tó lè ṣe wọ́n á sọ ọ́ bí wọn ò réyàn kan sọ wọn á réyàn bíi méjì mẹ́ta sọ bí gbogbo ìlú ò lè sọ bí gbogbo ilẹ̀ Yorùbá independent nation of Yorùbá là bí wọn ò sọ wọn á réyàn méjì àbí mẹ́ta ta sọ ẹ jẹ́ ká kúrò lórí ẹ̀ ṣé o ti sign petition tiẹ̀ that is the question tó o bá ti sign yẹn tètè sign yẹn tó o bá ní líìkì yẹn tí n bá ti ń ṣetán nọ́mbà tí n bá fi síbí rọra contact nọ́mbà yẹn pé o ní ìdí ẹ̀ máa forward ẹ̀ sí ẹ̀ kí yẹn dúró bẹ́ẹ̀ tápìkì tá à ń treat lọ mo ti sọ pé mi ò wá rojọ́ lórí social media mọ́ ẹ̀yin olóríire tẹ́ ẹ ṣe ń gbọ́ mi for the first time ni mo torí ẹ̀ wá ẹ má bínú pé ẹ̀rí wa lánàá iṣẹ́ la ṣe lọ Mm, mo rí i pé mi ò gbọ́dọ̀ má wà lẹ́ni gan ni mo ṣe wá if not ẹ̀ bá má rí mi eh, ìyẹn jẹ́ bẹ́ẹ̀ àwọn dá líìsì tí mo sọ yí pé a fẹ́ máa gbé ṣe ni wípé mo fẹ́ máa ṣí ẹ̀yìn èèyàn wa níyè pé kí ni ìdí tá a ti gbọ́dọ̀ gba Yorùbá nation kí ni ìdí tá a fi gbọ́dọ̀ dá dúró kí làwọn àǹfààní tá a máa rí níbẹ̀ kí làwọn nǹkan tó yẹ tá a ti rí níbẹ̀ so yìí tá a fẹ́ ṣiṣẹ́ lé lórí nìyẹn àwọn tó yẹ ká máa jẹ àǹfààní ẹ̀ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kan tá a dẹ̀ rí jẹ àwọn nǹkan tí wọ́n fi ń mọ orílẹ̀-èdè ńláńlá lágbàáyé gbogbo ẹ̀ láti ṣe iṣẹ́ lórí ẹ̀ ní program wa tó kọjá ìyẹn ni wípé kí ni àwọn nǹkan tí orílẹ̀-èdè fi ń jẹ́ orílẹ̀-èdè ńlá àti mọ́ now ibi tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí lé ní kí ni àwọn nǹkan tí amáyédẹrùn tí orílẹ̀-èdè gbọ́dọ̀ dúró lé lórí láti lè mú inú àwọn ọmọ orílẹ̀-èdè ẹ̀dùn ìyẹn la fẹ́ ṣiṣẹ́ lé lórí lé ní kí ni five points or six points rather tí àwọn a whole a good nation tí wọ́n gbọ́dọ̀ fi lélẹ̀ tí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yẹn gbọ́dọ̀ ni tí n bá ti wá ń dárúkọ márààrún yẹn mẹ́fà rádà ẹ wàá máa sọ fún mi eléyìí tí ilẹ̀ yòó ilẹ̀ nàìjíríà tẹ́lẹ̀ wà èyí tẹ́ ẹ pariwo one nation ẹ wàá sọ eléyìí tí nàìjíríà ní nínú ẹ̀ fún mi màá ṣe wàá sọ fún yín bóyá yorùbá máa ní tàbí wọn ò ní ní ó kù sọ́wọ́ yín láti determine àwọn láti decide nǹkan márùn-ún yìí amẹ́ríkà ní gbogbo ẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé tẹ́ bá rọ́mọ amẹ́ríkà tó bá jí and god bless america nǹkan márààrún yìí ọmọ orílẹ̀-èdè àwọn canada ní ìdí nìyẹn tó fi jẹ́ pé àtẹrú àtọmọ gbogbo everybody ló fẹ́ lọ sí canada tó fẹ́ lọ gbé bẹ̀ tó bá jí wọn ni god bless canada gbogbo nǹkan tí mo kà sílẹ̀ fún yín tí mo fẹ́ kà fún yín mẹ́fà ni gbogbo ẹ̀ pátápátá ni orílẹ̀-èdè uk ní ìdí nìyẹn jẹ́ fi rí tí gbogbo èèyàn fẹ́ lọ́bẹ̀ tó fi já wípé àtọmọdé àtàgbà wọn ní God bless United Kingdom gbogbo nǹkan tí mo dárúkọ fún yín gbogbo ẹ̀ ní China ní gbogbo ẹ̀ ní India ní gbogbo ẹ̀ ní Russia ní gbogbo ẹ̀ ní Germany ní tó fi já wípé àtọmọ àtàgbà bí wọ́n ṣe ń bu ọlá kún ìlú wọn tó fi jẹ́ pé wọ́n fi ìlú wọn yọǹkan ní gbogbo ibi nǹkan mẹ́fẹ̀ẹ̀fà yẹn máa ń kà fún yín lénìí kẹ́ wá sọ fún mi bóyá Nàìjíríà ni tí wọn bá wá ní màá wá sọ fún yín pé orílẹ̀-èdè yorùbá gbogbo ẹ̀ lórílẹ̀-èdè yorùbá ni wọ́n ti ní rí kó tó di pé wọ́n jí orúkọ yín kó tó di pé wọ́n jí gbogbo ẹ̀ mọ́ yín lọ́wọ́ ẹ farabalẹ̀ máa sọ gbogbo ẹ̀ fún yín àkọ́kọ́ nínú gbogbo nǹkan tá à ń kà yẹn òun ni òyìnbó ló ń pè ní security ètò ààbò security tí orílẹ̀-èdè bá wà nǹkan àkọ́kọ́ tí wọ́n gbọ́dọ̀ múlò tí wọ́n gbọ́dọ̀ dúró lé lórí tí wọ́n gbọ́dọ̀ jẹ́ kó jẹ́ àkọ́kọ́ wọ́ṣùwọ̀dù wọn òun ni ètò ààbò orílẹ̀-èdè tó bá kùnà láti pèsè ààbò fún àwọn ọmọ ìlú orílẹ̀-èdè yẹn ó ti parun láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá ni àwọn orílẹ̀-èdè ti ń pariwo nípa ètò ààbò wọn wọn ò fi ṣeré ẹ lọ wo bíbélì ẹ lọ wo nu kùránì ẹ rí i wípé ìtàn pè ní ààbò orílẹ̀-èdè wọn ò fi ṣeré àwọn ọmọ Ísírẹ́lì ò fi ààbò wọn ṣeré àwọn Fílístínì tí wọ́n jẹ́ ọ̀tá sí àwọn ọmọ Ísírẹ́lì wọn ò fi ètò ààbò wọn wọn ò fi ṣeré àwọn Bábílónì wọ́n tiẹ̀ tún mọ odi ńlá yí bẹ̀ ká àwọn àwọn àwọn orílẹ̀-èdè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ètò ààbò orílẹ̀-èdè Egypt òun ni wọ́n try àti protect títí títí débi tí wọ́n ti sọ wípé àwọn ọmọ Egypt wọ́n ti ju àwọn lọ àwọn ọmọ Ísírẹ́lì ará Émérù wọ́n ti ń pọ̀ níye ju àwọn lọ pé tó bá pọ̀ ju eléyìí lọ wọ́n á pa àwọn wọ́n á gba gbogbo ilẹ̀ lọ́wọ́ àwọn ẹ má jẹ́ ká gbà wọ́n láàyè security security conscious ni wọ́n ní débẹ̀ di ó létí ni pé àwọn wá ṣe Ọlọ́run nítorí pé wọ́n fẹ́ secure ìlú wọn wọ́n fẹ́ secure ilẹ̀ wọn security matter àti ọjọ́ táláyé ti dáyé ni orílẹ̀-èdè ti fi ṣe àkọ́kọ́ nínú gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ ṣe security ẹjọ́ mo ń béèrè lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbọ́ mi báwo ni security country tẹ́ wà location four one nine yín how is the security so ẹ máa bira yín léèrè mo dẹ̀ wá sọ fún yín pé ní orílẹ̀-èdè wa táwa fẹ́ dá sílẹ̀ nǹkan àkọ́kọ́ tí ọmọdé àti àgbà tó máa múlò tó máa dúró lé lórí tó máa fi ṣe iṣẹ́ ṣe òun ní ètò ààbò ó dàbí ẹni tó kọ́ ilé mìrìngidi ilé yẹn rẹwà ó ṣe ó ṣe ó ṣe lọ́ṣọ̀ọ́ orí mìrìngidi ó fi góòdù ṣe gbogbo ohun tó wà ń bẹ̀ àti lẹ̀kùn àti ìjòkó àtàbọ̀ ìjẹun àti gbogbo nǹkan góòdù ló fi ṣe gbogbo ẹ̀ ó ṣe lọ́ṣọ̀ọ́ orí mìrìngidi at last kò wá ní gate kò ní security kò sí security lẹ́nu gate kódà gan wọn ò ṣe géètì síbẹ̀ ẹ sọ fún mi àti góòdù tó fi ṣe lẹ̀kùn àti eléyìí tó jẹ́ abọ́ nínú ilé àti èyí tó fi ṣe bẹ́ẹ̀dì àti èyí tó fi ṣe ṣíà ẹ sọ fún mi bí wọn ò ṣe ní kó gbogbo ẹ lọ wọn á kó lọ ilé gan tó bá ṣe wú wọn á wú lọ that is to tell you wípé security òun ni nǹkan àkọ́kọ́ fún orílẹ̀-èdè tí ìran Yorùbá máa fi ṣe number one ètò ààbò fún dúkìá àti ẹ̀mí yín àní kò sí ẹ̀kúnmọ́ ẹni tó bá lóun fẹ́ wá jẹ olórí wa lórí ní ilẹ̀ yorùbá yìí tí ó ti fi ètò ààbò kò tiẹ̀ ní wá torí pé kí ni àní fi èrú àti èké àní fi yan àwọn tá a bá máa lò gẹ́gẹ́ bí olórí wa we will select them based on merit ẹni bá máa ṣe olórí either prime minister la fẹ́ pè ni o tàbí president la fẹ́ pè or councillor la fẹ́ pè whatever the name lẹ́fẹ́ pé ẹni náà á ṣe àyẹ̀wò ẹ̀ fínífíní a thorough screening láti rí i pé ẹni ó kúnjú òṣùwọ̀n láti ṣe ká tó lè fi síbẹ̀ wọ́n á ṣe tẹ́sítì fún un láti rí i pé lóòótọ́ ọpọlọ ẹ̀ pé orílẹ̀-èdè yorùbá ọlọ́run kẹwàá pẹ̀lú ọpọlọ a lè afford tá a bá lórílẹ̀-èdè wa tán ká wá lọ gbé ẹni tí tí ọpọlọ ẹ̀ ò gbé káwa ló fi ṣe olórí lé wa lórí èèyàn tá a bá gbé èèyàn tíntínní sí inú ilé ńlá ó máa make sure pé ilé ńlá yẹn a gé a máa gé a fẹ́ kó wá sí ṣáìsì òun a reduce ẹ̀ kó lè wá sí ṣáìsì ẹ̀ ọpọlọ tíntínní tó níyẹn a mú orílẹ̀-èdè yẹn a ṣòkè títí títí títí a wá shrink a wá bá sí ṣáìsì ẹ̀ ẹ̀ rí i pé orílẹ̀-èdè yẹn a máa lọ sẹ́yìn ṣùgbọ́n tẹ́ ẹ bá mú ẹni tí ọpọlọ ẹ̀ pé tó jẹ́ ńlá tẹ́ bá gbé sínú ilé kékeré a máa tì sẹ́gbẹ́ a make sure pé ó fẹ̀ sí kó lè ráyè ṣe òun ní ọ̀rọ̀ Yorùbá nation ẹnikẹ́ni tá a bá máa lò ètò ààbò yẹn nọ́mbà one la fi ṣe ẹ̀rù ò ní bà yín mọ́ ẹ sọ fún mi àwọn tó wà lórílẹ̀‐èdè Canada tó wà lórílẹ̀‐èdè America tó wà ní UK and some other advanced country ẹ sọ fún mi mo gbọ́ lẹ́nu yín bí mi ò débẹ̀ rí ipe lóru ọ̀gànjọ́ lágo mẹ́ta òru tẹ́ ẹ bá fẹ́ travel tẹ́ fẹ́ wa mọ́tò yín lọ ẹ travel ẹ rìnrìn tó wù yín ẹ ṣàkọrọ ni kò ní sí ìbẹ̀rù kò sí ìfòyà kódà tí mọ́tò yìí bá bàjẹ́ lọ́nà àwọn tó máa sáré wá bá yín níbẹ̀ kíákíá bí ọlọ́pàá tàbí àwọn security wọn ti wà àtàláàtì wọ́n á dẹ̀ ràn yín lọ́wọ́ wọn á rí i pé wọ́n bá yín ṣe gbogbo ohun tó bá yẹ kán ṣe kán tó gbéra lọ tí n bá parọ́ ẹja mi náà àwọn èyí tẹ́ bá wà ní diaspora wọ̀nyí. security orílẹ̀-èdè tí ò bá ní ó pàdánù gbogbo lẹ́yìn náà èyí tó ṣèkejì tí mo fẹ́ tí mò ń bi yín òun ni ètò ẹ̀kọ́ education education what is education kí ni à ń pè ní ètò ẹ̀kọ́ education ìyàtọ̀ wà nù education western education àti àti home education there are many things tó ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ nǹkan bàjẹ́ mọ́ wa lára ní ilẹ̀ yorùbá education wà nílẹ̀ yorùbá tẹ́lẹ̀ kò sí ẹ̀yà tàbí orílẹ̀-èdè tí wọn ò ní tán pẹ̀lú education passing knowledge from one person to another that is my own definition má ṣe mi gbọ́ o mi sọ pé advanced learner dictionary o my own definition i want to believe that education is passing a knowledge from one person to another ní ilẹ̀ yorùbá èèyàn education ti wà láti àyíká ayébáyé ní interpel education ló ti wà nílẹ̀ yorùbá but let us even forget about education tó ti wà nílẹ̀ yorùbá láti ayébáyé western education tá a tún sọ pé a how is it working for you in your country in your location four one nine ẹ pín programu yìí mo bẹ̀ yín torí tọ́lọ́run àwọn kan wà tí wọn ò tí ì mọ ìdí tó fi yẹ kí yorùbá dúró àwọn ni mo torí ẹ̀ ń ṣe tẹ́ ẹ̀ bá dẹ̀ pín kò ní dọ́dọ̀ wọn mi ì jẹ́ kí programu mi pẹ́ ẹ mọ̀ so that káwọn èèyàn lè afford àti wò ó mo ń bi yín education western education tẹ́ ẹ gbà yẹn ọ̀nà wo ló fi ń ràn yín lọ́wọ́ lórílẹ̀‐èdè four one nine location four one nine tẹ́lẹ̀ wà dẹ́mu tún béèrè lọ́wọ́ yín education tẹ́yìn lẹ́ ń lò lọ́wọ́lọ́wọ́ western education tẹ́ ẹ gbà ní ìgbà tí bàbá Awólọ́wọ̀ tó ń ṣe ìjọba lórí orílẹ̀-èdè Yorùbá ẹ fi education ìgbà yẹn ẹ tún wáá fi wé education ti àsìkò yìí báwo ló ṣe rí lára yín dádì mọ́mì ẹ̀gbọ́n mi àbúrò mi tó ń wò mí báwo ló ṣe rí education ìgbà kan wà tó jẹ́ pé ní gbogbo àgbáyé àwọn ọmọ Yorùbá wọn ń fò lókè ni tẹ́ ẹ bá dé Oxford University tó jẹ́ one of the foremost university in the world mi sọ pé ní Africa mi sọ pé ní Europe ní gbogbo àgbáyé tán bá ń ka àwọn university one of the foremost òun ni Oxford University tẹ́ ẹ bá débẹ̀ ní ìgbà kan rí àwọn ọmọ Yorùbá lè máa bá lókè tán fò lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ táwọn èèyàn ń bẹ́rí fún pé yé àwọn eléyìí mọ ṣẹ́gẹ̀ níwèé ọmọ Yorùbá lè máa bá ń bẹ̀ ní ìgbà kan rí Leeds University àwọn èèyàn bẹ́rí ni fún àwọn ọmọ Yorùbá níbẹ̀ Harvard tó wà ní USA àwọn èèyàn ń bẹ́rí fún àwọn ọmọ Yorùbá níbẹ̀ nígbà kan rí wọ́n ṣe títí wọ́n gbé University College wá that University College àwọn èèyàn ń wá láti òkè òkun wọ́n wá fi University yẹn wọ́n fi ń yangàn kó tó di pé wọ́n change from University College to full time University wọ́n ń wá látòkè òkun tó ń wá sí skul níbẹ̀ ọmọ amẹ́ríkà lọ skul ní ui ọmọ uk ọmọ england ọmọ gbogbo wọn ń wá sí yunifásitì ìbàdàn but it's a pity wípé lẹ́ni ńkọ́ kí ni status educational status gbogbo ilẹ̀ nàìjíríà àti ilẹ̀ yorùbá precisely ẹ ti tẹ́ ẹ bá mọ̀ ẹ ti padà ẹ ti sixty seventy 80% backward in terms of education because of what orílẹ̀-èdè tẹ́ ẹ fagídí jòkó sínú ẹ̀ they don't care about your education they don't care about you bẹ́ẹ̀ ṣe kàwé tẹ́ ẹ ní good education yẹn ó ń bí àwọn nínú because àwọn ò ní interest sí western education And that is why a word Boko Haram. What is Boko? Boko means education. Haram means eh, nǹkan èèwọ̀. Wọ́n ní ètò ẹ̀kọ́ èèwọ̀ ni. That is the meaning of Boko Haram. Boko Haram. When gbọ́ ẹnikẹ́ni tó bá sọ pé òun school, wọ́n máa pa á. Wọ́n máa And that is the if the purpose of I want to pè ní Boko Haram yẹn Tẹ́ṣe rí tó ń bọ̀m̀bù school, Don't ń to school, Don't ń jẹ́ school kó, tí wọ́n bọ̀m̀bù ọjà tó ń bọ̀m̀bọ̀ àwọn ọmọ school tó ń ṣe gbogbo ẹ̀ that is the reason àwọn ò kí about western education you have your education kò kàn wọ́n tó bá ṣàti kéwú tó ti kéwú tó mọ kùránì ó ti parí àwa tá a kà sí tó dẹ̀ jẹ́ káwa yọrí sókè ju àwọn kan lọ ibo ló ibo la wà nísìnyí kí ni condition tá a wà right now kí ni position wa ní gbogbo àgbáńlá yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ bá gbọ́ the best students tó ráìtì WAEC tó ní gbogbo rìsọ́ọ̀tì tán ilẹ̀ Yorùbá lẹ ti máa rí tẹ́ bá gbọ́ the best students in mathematics ilẹ̀ Yorùbá ni the best students in this the best student in that ọmọ Yorùbá lẹ máa bá ń bẹ̀ but today ẹ eh, adley lẹ́lẹ̀ rọmọ Yorùbá tó lè fọ́ọ̀sì irú category yẹn kò sí mọ́ because àwọn tẹ́ fi dandan jòkó tì they don't care about your life they don't care about your education That their plan is bọ́n ṣe máa rọ ẹnu lẹ̀ bọ́n ṣe máa bà tiẹ̀ jẹ́ bọ́n ṣe máa bà pé kó má ṣáà dàgbà ọ̀pọ̀n gbogbo education tó lò níhùn gan ọ̀pọ̀n gbé education yẹn is not quality i am sorry to say this tó bá dàbí insult to you that education you are claiming you have is is not quality education because to my own understanding what they means by ed quality education is when you read you practicalize in ti àwọn òkè òkun àwọn orílẹ̀-èdè America uk gbogbo wọn tó ń ṣe nìyẹn ọmọ wọn tó bá lọ yunifásitì ó ní agency tí wàá ti lọ gba owó tí wàá ti lọ fún research tó ń pè ní research ìgbà kan mo máa ń ṣe networking dáadáa ọkùnrin kan wà tó ń pè ní nagasaki was it nagasaki or nagasawa whatever it's from it's like Japanese America ló wà thirty two years ó ń ṣe research lórí nǹkan tán lè fi revive cells tó wà nú ara and ó discover ẹ a doctor ó ń ṣe research after tó parí university ó wọ inú research yẹn lọ ó dẹ̀ make sure ó discover ẹ̀ òun ni mo ṣe sọ fún yín wípé gbogbo education tẹ́lẹ̀ ní is fair is is not quality education kò dà bí education ìgbà kan primary six ní ìgbà kan rí àwọn tó jáde primary six tán bá parí wọn á wá sí school yẹn padà wọn wá ṣe tíṣà ń bẹ àwọn kan secondary school ń gbà kan rí tán bá ṣe tán wọn padà wá sí school yẹn wọn wá ṣe tíṣà kan tó fọ́dà lọ sí eh, eh, university it is the quality education tó ń receive nígbà yẹn náà fi lè ní access àti padà wàá kó àwọn ọmọ let us ẹ jẹ́ ká sọ òtítọ́ fúnra wa education ní ilẹ̀ Yorùbá is finished kò sí kankan bẹ́ẹ̀ orílẹ̀-èdè tí ò bá dẹ̀ ti fi education ṣe is gone is fake then ask yourself ṣé education wà nílẹ̀ Yorùbá sí kò sí kan tó ń jẹ́ pé wọ́n gbégún tẹ́lẹ̀ mi ò gbọ́ rí ayé sì mú wa gbọ́ pé wọ́n gbégún láyé ìgbà tẹ́mi wà ní primary school mi ò gbọ́ pé ẹnìkan jíwèé wò tí wọ́n bá ń jíwèé wò wọ́n á ná wọ́n á ọ̀gá bòdìẹ́ àbòdìẹ́ bòdìẹ́ mo sọ́rí láti sọ èmi mọ̀wé díẹ̀ nígbà yẹn ọlọ́run má jẹ́ ká rí aburú òní ò jẹ́ kí n tètè rí skul lọ. <laughs> so láyé sí ẹ máa gbọ́ pé ah, wọ́n á justapo wọ́n á gbẹ́gun ó tún lórúkọ kan tó ń lò ah, ayé mi ò mi ò rántí orúkọ tọmọ yẹn lò mọ́ lórúkọ tó tún máa ń lò fún ìyẹn jẹ́ ìbùyẹn fanimorous gan orúkọ yẹn dùn gan wọ́n á ṣe kinní kan láyè sí i ṣé ibi tẹ́ ti ń jíwèé wò lóríṣiríṣiríṣiríṣi mo mọ ìgbà tí mo jókòó láti kọ wa ẹ̀ẹ́kì tí mi ò rí kọ mo lè jókòó kí n sọ pé mo fẹ́ dà kọ kí n dà lóríṣiríṣi tàbí kí n wá ọgbọ́n dà sí but I have to do it myself. The quality of education we have now is not kò wọ́fẹ̀ that is why tó fi jẹ́ pé ẹ kàn sọ pé a ní education ni and the people that were supposed to back you up láti lè rí pé ẹni good and quality education they don't have any interest or value for education that is why jẹ́ fi máa rọ́ wọn tó jẹ́ pé òyìn pẹ̀lú gbogbo ní tó ló ka òun gan wọ́n á gbé ọmọ primary six wọ́n á fi ṣọ̀gálí ẹ lórí ìwọ tó ní master no tell me if i am lying olóòní master dání expo good <laughs> ẹnì kan ti gbé jìnnàjìnnà ó ti gbé expo <laughs> ó ti gbẹ́s méjì náà agbégún gbé gbogbo ẹ̀ so olóòní master at the end of the day wọ́n á gbọ́ ọmọ primary six wọ́n á fi ṣọ̀gálẹ̀ ẹ lórí lọ́jọ́ that is true security education orílẹ̀-èdè tí ò bá ti ní méjèèjì they are failed ask yourself ibi tó o fi dandan jòkó lé for the past sixty years or even more than that tó ń tilẹ̀ gba independent tẹ́ ẹ ti ń ṣe republic yín kí ni quality education yín ṣó move forward ni àbò drop ask yourself God bless you bàbá tó ń bọ̀ wá láti London third third ìkẹta torílẹ̀-èdè bá kù mẹ́ẹ̀ orílẹ̀-èdè yẹn ti lọ òun ni health ètò ìlera Yorùbá ní ìlera lọ́rọ̀ ìlera ni ọrọ̀ báwo lórílẹ̀‐èdè ṣe máa wà tí wọn ò ní ní good health system báwo ni orílẹ̀‐èdè á ṣe wà tí ò ní sí ètò ìlera tó dáa no no no ẹ sọ fún ní Amẹ́ríkà ètò ìlera wọn is one of the best in the world orílẹ̀-èdè kékeré kan wà wọ́n ń pè wọ́n ní Cuba wọ́n ní ibẹ̀ ni ètò ìlera ti dáa jù lágbàáyé àwọn àti Indian Cuba and Indian They are the top in the whole world. They're good in terms of medical. Now, ọ̀nà mélòó lẹ fi ní ètò ìlera ní ilẹ̀ Yorùbá gbogbo àwọn orílẹ̀-èdè tá à ń sọ yìí wọn ò kàn ní sọ pé ọmọ lọ sí yunifásitì ó lọ ṣe mẹ́sìn ó dẹ̀ dé wọ́n dẹ̀ gbé sàtífíkẹ́ẹ̀tì fún òun náà dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ẹ má ṣèbí gbọ́ mi sọ pé wọn ò kẹ́kọ̀ọ́ dáadáa wọn kọ́ but wọ́n ń pe kinní kan ní research mélòó lẹ̀ ń ṣe nínú gbogbo ibi ìyẹn kan àwọn nǹkan tó tí èèyàn bá ti kú tán níbí tó ẹni tẹ́yìn ti certify pé ó kú níbí tí dókítà yìí míì ti certify pé ó kú níbí tó bá jẹ́ àwọn advanced country yẹn ó sì ní machine tó máa gbélé láyà wọ́n bá ti gbélé báyìí ó dàbí ó dàbí pressing iron tó bá gbélé báyìí pààn á ṣe gbígìm tó bá tún gbélé pààn á gbígìm tó bá jẹ́ pé kíkú ẹ̀yẹn ò tí ì kò tí ì kọjá eighty sí ninety percent ni tó bá gbélé lẹ́lẹ́kẹta ó máa sọjí wa ní àmì wa ní straight but níbí wọn ò tiẹ̀ ní test lọ́ba ṣáà ti rẹ́ni òun bóyá ó ti ń da fóòmù lẹ́nu tàbí ó ti ṣe báyìí àwọn ló ti kú ó ti kú náà nìyẹn kì í ṣẹ̀bi wọn because there is no quality health system orílẹ̀-èdè tí ò sí ètò ìlera tó pé báwo lẹ ṣe expect pé àwọn ọmọ orílẹ̀-èdè yẹn ò ní máa kú báwo lẹ ṣe expect pé wọ́n lè fi orílẹ̀-èdè yẹn yangàn káàkiri àgbáyé how do you expect such. báwo lẹ ṣe lẹ ṣe retí irú nǹkan bẹ́ẹ̀ pé wọ́n á lè fi orílẹ̀-èdè irú yẹn yangàn ní Amẹ́ríkà ọmọ ọmọ Ondo state kan wà tán fún ní wọ́n fún lámì ẹ̀yẹ more than thirteen awards America ṣe tún wá dé ládé wọ́n wá sọ di surgeon in chief ọmọ Ondo state ni wọ́n pè ní surgeon in chief fún gbogbo America. káyì tí mi bá parọ́ ẹ̀yin tẹ́ bá wà lamẹ́ríkà ẹ lè já mi o I don't know if it is for California alone or for the whole America ní tẹ́mi gbọ́ ni pé gbogbo amẹ́ríkà náà sọ di surgeon in chief fún kí ló ṣe ó ṣe nǹkan tẹ́nìkan ò ṣe rí operation oyún inú wọn ló yọ jáde ó ọpẹ́rẹ́tì oyún inú yẹn ó ṣe operation tó yẹ kó ṣe ó tún gbé padà sínú ìyá yẹn ó dẹ̀ ṣe gbogbo everything ìyá yẹn dẹ̀ bímọ ó bí àwọn ọmọ yẹn ọmọ Ondo state níbí ni ọmọ Ìdúà ni àwọn orílẹ̀-èdè wọ̀nyẹn wọ́n fi àyè sílẹ̀ ẹ jẹ́ ń sọ reality fún yín irú irú ẹni tá à ń sọ yìí àwọn Amẹ́ríkà fi àyè gbà kó tó lè dédé sọ yí pé òun fẹ́ ṣe tó ṣe yẹn a ti ní àwọn research tó ti ṣe a ti ní àwọn nǹkan tá a ti dáwọ́lé tó ti ṣe tó ti ṣe research yẹn dọ́ba kó tó lè sọ pé mo fẹ́ fẹ̀mí ẹni mo fẹ́ gbìyànjú ẹ̀ tí ò bá ti ṣe wọn Amẹ́ríkà gan ò ní certify ẹ̀ pé kó lọ ṣe because wọ́n mọ value ń tẹ́pẹ̀ létò ìlera ọmọ kan wà lórí ìlú mi nígbà kan rí wọ́n mú fún mẹ́sìn ó bó gbogbo jáàmù ẹ̀ pop ó bó tán wọ́n wá mú direct fún mẹ́sìn torí pé ó ní gbogbo máàkì tán request fún wọ́n mú straight nínú bí tó ti ń ṣe mẹ́sìn nífẹ̀ẹ́ ó bó gbogbo everything ló ń bó pop pop pop pop pop láì farọgùn he became a doctor wọ́n confide ẹ̀ ó di medical doctor ìgbà tó máa yá ó wá mo rò pé ó wá apply sí amẹ́ríkà láti lọ ṣe bóyá master náà ṣe ó tún lélẹ̀ tẹ́ ẹ̀ ṣe ń bẹ̀ ìyẹn ẹ̀yin doctor ni mo sọ ó apply nígbà tó máa wọ amẹ́ríkà amẹ́ríkà six years wọn ò jẹ́ kó wá mọ́ is there now amẹ́ríkà ṣe kí ni wọ́n sì sí ẹ̀ síbẹ̀ wọ́n nílò pẹ̀lú ọpọlọ eléyìí ó lè lọ́mọ́ ibi ni kò jòkó sí wọ́n fún ní every necessary thing tó tẹ́ lọ́rùn as at today is a medical consultant in United States of America medical consultant wọ́n wá mú wọ́n according to bí mo ṣe wá gbọ́ wá lọ ṣe specialist on new ó wá di neurosurgeon àwọn tó ń ṣe operation ọpọlọ <laughs> ẹ̀rí kó tó lágbára àwọn tó ń operate ọpọlọ neuro neurologist ṣe rí orílẹ̀-èdè tó bá kùnà nínú ètò ìlera kò irú orílẹ̀-èdè yẹn bo ló fẹ́ lọ báwo lẹ ṣe fẹ́ fi yangàn and that is why ẹ ṣe rí pé olórí yín gan-an sìkì agbọ̀nà amẹ́ríkà lọ president amẹ́ríkà mélòó ló wá sí nàìjíríà tó lóun síkì tó wá gba àgbo lọ́wọ́ yín whereas in táwọn ń ṣe lọ́hùn ẹni gbogbo ẹ̀ nílẹ̀ yorùbá àkàìmọye nǹkan tí àwọn ní ẹ àwọn ò ní tẹ̀yìn ní nílẹ̀ yorùbá tó jẹ́ pé that is why ẹ wo china wọn ò fi ètò ìlera wọn wọn ò fi ṣeré gbogbo ohun tí wọ́n ní níbẹ̀ ni wọ́n ń lò ṣùgbọ́n wọ́n ti fi gbogbo ẹ̀ tán wọ́n ti fi gba gbogbo ẹ̀ lọ́wọ́ yín eléyìí tẹ́ ẹ tún gbà tẹ́ pè ní western medication tẹ́ ẹ ń lò western system of health oh, àgbóyìnbó yìí máa jẹ mí níyàwó wọ́n mú gbogbo ẹ̀ fún yín wọn ò tún jẹ́ kó wúlò lọ́wọ́ yín wọn ò jẹ́ kó wúlò lọ́wọ́ yín nídìí ọ̀la àwọn China wọ́n ní system tó fi ń treat gbogbo sickness tó wà lára China di ọ̀la wọ́n sì ń kí abẹ́rẹ́ bọ ara eléyìí tó jẹ́ pé ìdí nìkan lè máa ń kí abẹ́rẹ́ bọ̀ àwọn ní bó ṣe ń kí abẹ́ acupuncture or whatever mi I don't know how they call it wọ́n á ti abẹ́rẹ́ bọ̀ gbogbo ara for certain treatment wọ́n dẹ̀ sì ń ṣe di ọ̀la and they are good in that aspect. wọ China India wọ́n mọ India fún kíní kan wọ́n náà good fún plastic surgery bóyá ojú yẹn bàjẹ́ wọ́n wá fẹ́ yọ ojú yẹn sọnù ká ṣe ojú mi sí wọ́n á perfect ẹ̀ China ṣe sí perfectly fún ẹ̀ olóòsìkì ò bímọ ò rígbá ò ráwo ò wá lóòrùn go to India wọn bí kó tó ṣáájú ó ti ó ti dó díndín heart ẹ ní òṣìṣẹ́ kidney ní òṣè go to all those countries tá à ń sọ wọn fix ẹ fún ẹ pam tọ́lọ́wọ́ bá ti sọpọ́ lọ́jọ́ dé o but ní Nàìjíríà <laughs> ẹnìkan fi fọ́tò hàn mí ó ní wọ́n ń bọ́ ọmọ kan lọ wọ́n á ṣe kinní kan ibi tán ti ń ṣe scanning àbí ṣe scanning náà pé tán ti ń scanning wọ́n wá scan àyà ọmọ yẹn jáde nígbà tó ọmọ ń sunkún báyà ń dun òun wọ́n wá àjọ ọmọ ṣubú tó fàyà gbálẹ̀ ni wọ́n wá ṣe scanning wọ́n wá láyán wọ́n náà rí ayán láyà ẹ̀ <laughs> oh god naija naija no go keep ẹsí o wọn na rí ya ọmọ yẹn wọn wá di nínú nínú scanner Àṣẹ inú engine ni ayán wà náà bá bẹ̀rẹ̀ sí ní irú ọmọ kiri oh, ayán yẹn ò dẹ̀ kú <laughs> oh god. ayé òdẹ kú wọn wá ru ọmọ kiri wọn ń wowó ó dẹ ọ náà fẹ́ gbé lọ ṣáínà gbùrùgbùrùgbùrùgbùrùgbùrù àti ẹmọ ibi tán parí ìtàn sí bóyá ìgbà tán ìdè ṣáínà tán la àyà ọmọ wọn ní bàbá ọmọ ti ta lé ó ti ta mọ́tò ó ti ta gbogbo nǹkan <laughs> pé kọ́ ọmọ ṣáà má kú at the end of the day náà bá discover pé inú scanner gangan gangan náà ti rí àyàn <laughs> that is Nigeria health for you ìdí president yìí ò ṣe lè dúró gba treatment ń bí nìyẹn tòró ṣeéṣe kó jẹ́ odindi eku náà máa bá láyà tiẹ̀ <laughs> <laughs> odidi òkú ọlọ́yàn mẹ́fà ọ̀nà <laughs> ah, ìjà sí ara ẹ́ eh? òun ni òṣè lè dúró bí sẹ́nẹ̀tọ̀ sick òkè òkun ọmọ wọn bó ṣàárẹ̀ òkè òkun and wọ́n dẹ̀ fi ìwọ́lẹ̀ ordinary basic health center basic health center you cannot move there and treat yourself happily ordinary basic ẹsẹ̀ ta ó lè wọ́bẹ̀ kó rí fẹ́ǹsìkì kó tiẹ̀ sọ pé fẹ́ǹsìkì rèé o mo fẹ́ lò mo síkì mo ṣe malaria mo wọ ẹsẹ̀ ń ta lọ wọ́n kọ oògùn wọ́n ní kí n lọ ra oògùn wá ní ní ní kí náà pé wọ́n ní kí n lọ ra oògùn wá ní kẹ́míìsì mo ṣe rìn lọ sí kẹ́míìsì yẹn mo lọ roògùn mo dé àtúnwá nọ́ọ̀sì tí tó máa fún mi lóògùn òṣè mi fúnra mi ni màá gba abẹ́rẹ́ fúnra mi mo rí ìjòkó mo rí ìwò tó kíre báyìí torí ọlọ́run kí ni mo kò yìí torí ọlọ́run tẹ̀bẹ̀tẹ̀bẹ̀ tógun tógun tí gbogbo ẹ̀ ṣá aṣáàrí nọ́ọ̀sì kan nọ́ọ̀sì ń gan fẹ́ gún mi lábẹ́rẹ́ ń gan mo fẹ́ sun gbogbo ẹkún tán láyé nígbà tó jẹ́ pé ibi tó gún sí kì í ṣe ibi tó yẹ kó gún sí abẹ́rẹ́ sí ló gún abẹ́rẹ́ sí ọ̀tá mi fẹ́ rọ́nà ó fẹ́ rọ́nà lọ́jọ́ náà. because the people tẹ́yìn jòkó sínú ẹ̀ orílẹ̀-èdè tẹ́ jòkó sínú ẹ̀ àwọn tẹ́ jòkó tì they don't have value for life they don't have anything to do with your life àwọn tó jẹ́ pé tó bá kú wọ́n bá ti rọra gbẹ́ kòtò chẹ́pẹ́chẹ́pẹ́chẹ́pẹ́ wọ́n bá ti jù wọ́n sí ó parí wọn ò care about death they don't care about your life èèyàn fifteen wọ́n lè jọ máa gbénu yàrá kan wọ́n lè jọ máa sùn lé orí ara wọn bẹ̀ they don't care about your life ìtàn bá rí náà jẹ ibi tó ti fẹ́ jẹ wọ́n lè jọ pọ́ wọ́n á pọ́ kẹlẹ̀bẹ̀ wọ́n á pọ́ sẹ́gbẹ̀mbẹ̀ wọ́n á tún jẹ àwọn ọmọ wọn á jọ jẹ kí ló kàn wọ́n pẹ̀lú tìyẹn that is why we are shouting that we must move out of that contraption àfi tá a bá jáde ọdún yóyódó ọmọ nǹkan tó jẹ́ kọ̀rọ̀ yìí ń dùn èmi àánú yìí ń ṣe mí gbogbo orílẹ̀-èdè àgbáyé tá à ń sọ wọn ò lè gba gbogbo ọmọ Yorùbá tán ní gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lọ kán kó yín dé Amẹ́ríkà kán kó yín dé Canada kán kó yín dé UK kán kó yín dé China kó yín dé India kó yín dé Germany kó yín dé Italy kó yín dé Turkey kọ́ ẹ rí gbogbo ẹ̀ kẹ́ ẹ wá wọn tán pèlè tó kẹ́ wo hospital wọn kẹ́ wo ọ̀nà wọn kẹ́ wo àwọn nǹkan tẹ́ bá máa padà dé bí wà láìtàlá ìsúnmọ́ bí láìlà sílà wa ẹ kò sí olóṣèlú tẹ́ máa bá bí ẹ máa sun ẹ máa jẹ wọ́n ní tútù ní báyìí lè ṣe máa jẹ gbogbo wọn tán wọ́n jókòó wọ́n fi yín ṣe wọ́n fi wọ́n they don't care for you àwọn tó tó jẹ́ olóṣèlú tó ń tọ́mọ Yorùbá àwọn èèyàn tó wá ya ọ̀dájú èèyàn wọ́n tó wá ya olórí burúkú ẹ̀dá máa ṣàǹfààní gbogbo torí tó bá jẹ́ wípé wọn ò ya olórí burúkú máa ń ṣàǹfààní ni wọ́n ń travel out wọ́n rí i tó ṣẹlẹ̀ níbẹ̀ àwọn dẹ̀ rí ilẹ̀ yorùbá wọ́n á parọ́ fún yín wọ́n láwọn kọ́ hospital wọ́n á parọ́ fún yín àwọn kọ́ gbá go to that hospital there is no equipment kò sí kankan nothing bí mi ṣe ń ṣe medical student tí mi ò mọ anything nípa medical mo tẹ̀lé ọ̀rọ̀ bàbá Awólọ́wọ̀ ó ní know something about everything and know everything about something èmi mọ something about everything at least màá sọ little fún anybody. in terms of medical tó máa ń sọ̀rọ̀ medicine tó máa ń medicine you are kíní Can you come out? basic treatment tàbí tó ń lé company. Eh, first aid ṣàṣà S center ten one one. Then tó ń pè one one. wọn wọ̀nyí ṣàṣà ibẹ̀ lẹ́lẹ́dẹ́ tẹ́lẹ̀ rí first aid i'm telling you reality lẹ́gbọ̀n yẹn ṣàṣà ẹ̀ pọ́ìntì kan ó di mẹ́ta mo ti fún yín kí ni ètò ìlera yín níbí orílẹ̀-èdè tí ò bá ní mo garanti yín wípé is fail mo ń sọ fún yín sì ni mi ò tí ì sọ ọ̀nà tí Yorùbá fẹ́ gbà láti ṣe gbogbo ẹ̀ yín tá a bá gba òmìnira wa mi tí ì sọ mo sì ń lọ bẹ̀ kì í ṣe níyì màá tún mú wá fún yín gbogbo tí mò ń kà sílẹ̀ yìí how to do it bá a ṣe lè fúnfin nítorí àwọn kan sọ fún ẹni ọmọ lúkà lọ́jọ́ kó jáde wa kó máa ń sọ̀rọ̀ tó rúgbó rọrùn ni mò ń jẹ́ kó yé ẹ pé ó rọrùn ó ju rí rọrùn lọ ọlọ́run ti fi gbogbo ẹ̀rọ wá lọ́rùn ọlọ́run ti fi gbogbo ẹ̀rọ wá lọ́rùn <laughs> Prince Adedamola Heritage. You know something about many things. Thank you. God bless you. And you too. We have. babalo ló we, we, we must not be a novice in everything. At least you must know something about everything. That's that is the the legacy of Baba Wolowo táwa dẹ̀ ń tẹ̀lé. Mo ti fún yín ní mẹ́ta security education and health Mete tanye báwo lẹ ṣe rí sí. Àwọn orílẹ̀-èdè kan wà tó jẹ́ pé ọ̀fẹ́ ló fo náà ń ṣe health wọn. O ò àti sanwó tó bá ti jọmọ orílẹ̀-èdè yẹn o ò nílò pé o fẹ́ sanwó rárá ṣáà lọ síbi tán ti ń tọ́jú èèyàn kan tọ́jú ẹ wọ́n á tírìtì ẹ níwọ̀n ìgbà tó bá ti jẹ́ citizen tó dẹ̀ ń ṣiṣẹ́ wọ́n mọ ọgbọ́n tán fi máa máa yọ tí ò dẹ̀ nípa ẹ lára tó jẹ́ pé báà rẹ̀ bá dé ibẹ̀ ló máa lọ straight wọ́n á tọ́jú ẹ to any length ṣùgbọ́n níbí ńkọ́ eléyìí tẹ́ ẹ ní gan kò sí kankan bẹ́ẹ̀ and that is why ti ordinary house of assembly yín tí ò lè gba treatment mi tó bá ṣèkà lóun lọ òkè òkun ó dẹ̀ lọ nìyẹn wọ́n ní diplomatic visa tán ń lò àbí olórúkọ tán ń pe visa wọn tó fi jẹ́ pé tán bá wọ ẹ́mbáàsì lọ́wọ́ kan gbọ̀ngàn ni wọn ò ń ṣí wọn ò yíwèé wọn wò wọ́n máa approve ẹ̀ wọ́n lọ nìyẹn ṣùgbọ́n ìwọ tó bá lóo tó tó tó pọlítíkù tó ṣe anything tó bá wọ ẹni ẹ́mbáàsì lọ tó ṣorí kórí wọn ò ní o bá àárín ten years wọn ò ní fún ẹ o ṣùgbọ́n àwọn wọn ti mọ̀ pé ara àwọn tó ń owó tán jí kó wọ́n fẹ́ kó wá sórílẹ̀ èdè wa jẹ́ ká máa kó bọ ọwọ́ kan náà máa approve ẹ̀ fún wọn gbọ̀ngàn ló bá tán that is number three mo fẹ́ múùbù sí number four fún yín number four òun ni agriculture agro agricultural ètò ọ̀gbìn báwo lètò ọ̀gbìn yín ṣe rí ní nàìjíríà ẹ bira yín lérè ìtàn mi gbọ́ ni wípé ní ìgbà tí bàbá Awólọ́wọ̀ tí bàbá ń ṣe ìjọba lórí orílẹ̀-èdè Yorùbá kò sépo nígbà yẹn ihun tí bàbá Awólọ́wọ̀ fi ń rúùlù tó fi ń ṣe ìjọba orílẹ̀-èdè Yorùbá nígbà yẹn ètò ọ̀gbìn ni owó kòkó owó rọ́bà owó kaṣú owó epo pupa àwọn tí bàbá fi rúùlù nìyẹn lẹ́ni ní ìgbà yẹn Nàìjíríà as let me say Yorùbá land bọ́ẹ̀ mọ̀ pé Nàìjíríà náà ń pè wọ́n Yorùbá land ni the highest cocoa producer in the world ẹ̀yin tẹ́ jẹ́ bàbá fún mi tán ti bí nígbà tí mò ń sọ yìí ẹ kàn sọ jáde nínú kọ́mẹ́ǹtì pé Ọmọlúkà onírọ́ ni ẹ it's not like that ẹ kàn sọ tó bá jẹ́ pé irọ́ ni mo pa ní o. ilẹ̀ Yorùbá is the highest cocoa producer in the world but today ẹ tiẹ̀ ní top ten èèyàn sí mọ́ kọ́ńtì tó gbà lọ́wọ́ yín sí wọ́n pè bẹ́ẹ̀ ní El Salvador kọ́ńtìrì kékeré kọ́ńtìrì tí ò tó ọ̀wọ̀ orílẹ̀-èdè tí ò tó ọ̀wọ̀ nìkan ṣé El Salvador ni but I remember somewhere in, in South America ara àwọn Caribbean kìíní wọ̀nyẹn ni ní ẹgbẹ́ Brazil ara àwọn Caribbean country wọ̀nyẹn ni àwọn ni the highest ṣé Costa Rica dẹ̀ ni I think either Costa Rica or El Salvador àwọn ni wọ́n jẹ́ highest producer of cocoa now country tó jẹ́ pé kò tó kò gba ọ̀nà kankan tó gbogbo wọn gbogbo ndẹ́gbìn ní kọ́ńtì yẹn gan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí kọ́ńtì yẹn fúnra ẹ̀ gan tó kò tó kò kò kó èèyàn kan ṣoṣo lóńdó town but today ńkọ́ wọ́n ti gbà mọ́ yín lọ́wọ́ ló mọ kókó àwọn tẹ̀yìn ń pè ní nǹkan tẹ́ ẹ jókòó tì they don't have anything to do with your kókó all they care for is their ẹ̀pà ẹ̀pà wọn tó máa fi ṣe pàrámìdì wọn ò ní kókó tiwọn wọn ò kí nípa kò so why would they care about agric ẹ jẹ́ kí n sọ àṣírí fún yín wọ́n ní bank of agric tó o bá jọmọ yorùbá tó o bá wọ bank of agric lọ tó o request fún loan tó o lo fẹ́ gba loan o fẹ́ fi ṣe oko máa guarantee ẹ pé wàá rìn rìn rìn ten years wọn ò ní fún ẹ tó bá wá fẹ́ ṣe àánú ẹ bóyá wọ́n rí i pé o ti rìn o ti ṣe wọ́n á approve hundred thousand fún ẹ highest ah, hundred thousand tó bá jọmọ Yorùbá ni mo sọ fún ẹ kán rí pò ti rìn dáadáa wọn fún ẹ ní hundred thousand ibẹ̀ làwọn ọmọ tí wọ́n tó jẹ́ pé wọ́n máa rú lọ bá nínú ilé ni èmi ní some evidence lọ́wọ́ tó jẹ́ pé wọ́n ń gbé owó lọ ń bá àwọn kan nílé gbà lọ́sọkọ sẹ́ẹ̀ gbà lọ́sọkọ kì í dẹ̀ ń ṣe owó sílẹ̀ kan hundred million two hundred million billions a rí nínú wọn tó gba lónìí one billion two billion tó dà sóko wọn á fi máa ṣe oko wọn bá dẹ̀ ti ṣe gbogbo ẹ̀ oko táwọn dẹ̀ ń ṣe ilẹ̀ táwọn ní oko kẹ́míkà ni kẹ́míkà náà ń pò mọ́ wọn á ṣe gbogbo ẹ̀ wọn wá ta wọn láta fún yín níbí àwa náà á rà á máa jẹ ẹ̀yin dẹ̀ ní gbogbo ilẹ̀ tí wà níbí dẹ̀ rèé táwọn bá táwọn bá yín dojú ẹ̀ délẹ̀ tán ní kó má wúlò fún yín ilẹ̀ tẹ́yìn ní níbí ní ilẹ̀ Yorùbá yìí ilẹ̀ tọ́lọ́run fúnra rẹ̀ ti fi fertilizer sí ni you don't need to add fertilizer before you grow anything in Yorùbá land. As a matter of fact, we have the highest fadama in the whole Africa. Do you know what is fadama? So mantangbe ni fadama. Intangbe ni fadama is ilé àkùrọ̀. Ilé àkùrọ̀. Onangbe ni fadama. Ilẹ̀ Yorùbá ló ní the highest ní gbogbo Africa. Àkùrọ̀ àkàìmọye àwọn ìlú tó jẹ́ pé àkùrọ̀ tó wà ń bẹ̀ tó jẹ́ pé téèyàn bá gbin nǹkan sí <laughs> God àwọn virgin land ilẹ̀ tí wọn ò tí ì gbin nǹkan sí rí wọ́n yapa dé ilẹ̀ yorùbá bá a ṣe rí kọ́ńpóló yẹn wọ́n yapa lọ wọn ò lè jẹ́ kí ètò ọ̀gbìn yín grow láéláé torí wọn ò fẹ́ kẹ́ ẹ tiẹ̀ gẹ́ẹ̀tì ara yín wọn ò fẹ́ kẹ́ ẹ mọ ibi tẹ́ ẹ lọ look at the agricultural system of yorùbá land today tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò gbọ́n tó ń jẹ́ iṣu haúsá rí iṣu tó ń kó wá láti inú oko táwọn bàbá wa gbìn làwa ń jẹ báyìí oríṣiríṣi iṣu ló wà dá nìṣà dá kẹfì dá zaria dá gombe dá zòze dá gbogbo ẹ náà ń kó wá báyìí wọn nìkan jẹ dá nìṣà dá kòòse òun náà ń kó wá fún yín tẹ̀ ń jẹ tòmátò tẹ́mi ń jẹ ńgbà tí mo wà ń kékeré táwọn màmá wa ń jẹ tòmátò tó ń kó wá nú oko táwọn fúnra ara wọn gbìn làwa ń jẹ o ata tá à ń jẹ tá à ń jẹ ńgbà yẹn bó ṣe rí sẹ́rẹ́sẹ́rẹ́ rèé o kò sí tó jẹ́ rodo o nígbà wọ̀nyẹn o mélòó la fẹ́ sọ gbogbo àwọn oúnjẹ lóríṣiríṣiríṣiríṣi ètò ọ̀gbìn tó mọ́yán lórí kòkó yín dà rọ́bà dà kásù yín dà epo dà ìgbà kan wà tó jẹ́ wípé gbogbo ilẹ̀ Yorùbá ló ń supply gbogbo Áfíríkà ní àwọn epo pupa tán lò nígbà tí Òkìtìpupa oil palm tó ń function lójú méjèèjì ibẹ̀ náà ti ń kó gbogbo epo tó ń supply tó ń kó jáde ibẹ̀ làwọn bàbá Awólọ́wọ̀ ti ń rí owó tó fi dá gbẹgbẹlúkẹ tó fi dára lóríṣiríṣi tó ń dára ṣùgbọ́n lẹ́ni ńkọ́ àwọn tó ní agbára jù yín lọ tẹ́ ẹ fi tipátipá fẹ́ tẹ́ ẹ lẹ́ẹ̀ fi tipá tó fi tipátipá mú yín fún ẹ tẹ̀yìn fúnra yín dẹ̀ kọ́ tẹ́ ẹ sọ̀rọ̀ wọ́n ti gba gbogbo ẹ̀mọ́ yín lọ́wọ́ wọ́n ti bá yín dojú ẹ̀ délẹ̀ wọ́n ní ètò ọ̀gbìn yín kò ní mú kò ní possible wọ́n ṣe yín débi pé wọ́n tún halẹ̀ mọ́ yín wọ́n ní kò sí tó jẹ́ pé oúnjẹ wọn làwọn ò ní kó oúnjẹ wá sọ̀dọ̀ yín láéláé for days imagine irú ẹ̀gbin ẹ̀gbin oníyọ̀rọ̀ How about your agricultural system in the country? Mo ni bíra ẹ Agricultural system. Báwo ló ṣe rí nílẹ̀ Yorùbá nígbà kan rí? Báwo ló ṣe rí nsìn? Bíra ẹ. Táìmù ti lọ. Yẹ̀wò táìmù eight fifty àti ah, lo táìmù wa. Ó dẹ̀ kú méjì. <laughs> ẹ jẹ́ ká sọ òtítọ́ síbi tó tọ́ wá it's just for those of you tẹ́ ẹ̀ tí wò mí rí tẹ́ ẹ̀ wò mí for the first time ni mo ṣe wá ń ṣí yín ní iye eléyìí kẹ́ ẹ mọ̀ kẹ́ ẹ lè mọ̀ yín pé ah! àṣẹ́nu gbèkùn lẹ́wà láti ọjọ́ yìí àwọn tẹ̀yìn rí yìí gbogbo ohun táwọn ń gbìn mélòó làwọn ń jẹ nínú ẹ̀ ask yourself ẹ bi ara yín náà wọ́n ti gba gbogbo ẹ̀ lọ́wọ́ yín yorùbá lóru yorùbá ni ìtànpè ní poultry system ètò ọ̀gbìn ẹdìyẹ ilẹ̀ yorùbá ló ti bẹ̀rẹ̀ níjẹ̀bú mo kà nínú tàn ìjẹ̀bú land ibẹ̀ náà ti bẹ̀rẹ̀ ètò ọ̀sìn ẹdìyẹ tóní tónígbàlódé tó ń pè ní modern poultry ìjẹ̀bú ilẹ̀ yorùbá but today ńkọ́ àwọn ti gba gbogbo ẹ̀ mọ́ yín lọ́wọ́ the largest poultry farm in the whole country today is in Jos Jos ló wà. ṣẹ́rí mo ok ẹ jẹ́ ká continue kí n yan méjì yẹn fún yín a lè bọ́ sí another topic ní next week ká má máa prolong ẹ̀ eléyìí tó mo ti ka mẹ́rin fún yín security education health and agriculture gbogbo nǹkan mẹ́rẹ̀ẹ̀rin tí mo kà yìí èwo ni nàìjíríà ń ṣe fún yín tó tẹ tínú yín lè dùn sí tó jẹ́ pé tẹ bá wọ any country lágbàáyé tẹ lè fi yanbọ̀ pé yes my country has this ask yourself. lẹ́yìn yẹn èyí tó ṣe ìkarùn-ún I call it technology ètò ìmọ̀ ẹ̀rọ. <laughs> níbo ni level tí nàìjíríà wà ní gbogbo àgbáyé tá a bá sọ nípa ìmọ̀ ẹ̀rọ ẹ fúnra yín ẹ bèrè ẹ mọ̀ pé ẹ tiẹ̀ ẹ sí ní ẹ sí ní nọ́mbà one hundred débi tẹ́ ti wà ní nọ́mbà fifty in the list ẹ sí ní hundred we are talking of technology in the whole world you are never in one hundred ṣé ẹ rí fóònù kékeré tẹ̀ ń wò yìí according to my research ìtànpẹ̀ ní fóònù alágbèéká yìí fóònù alágbèéká fóònù handset yìí it has been in existence as far back as 1976 ni wọ́n ti establish ẹ̀tọ́ ti ṣe 1976 ṣé ẹ mọ ọdún tó ṣe wọ nàìjíríà i think 2002 or 2001 <laughs> lẹ́sẹ̀ wàá gbà á adúpẹ́ yẹn lọ́wọ́ Ọbásanjọ́ òun ni nǹkan kan ṣoṣo tó ṣe fún Nàìjíríà náà nìyẹn tó jẹ́ kó wọlé wá two thousand and one that is after twenty something years tí fóònù ti ní exist handset nọ́ṣẹ̀ gbédé technology kí ni level tẹ wà àwọn orílẹ̀-èdè kan báyìí wọ́n ti fúnra wọn wọ́n ti build àwọn nǹkan tó máa lò mélòó lẹ lè build ní Nàìjíríà tẹ́ ẹ lè afford tẹ́ ẹ tẹ́ ẹ lè fi yángàn pé nǹkan báyìí lè ṣe when we are talking of technology that it comprises of many things Imo ìmọ̀ ẹ̀rọ ẹ̀ mọ̀ tán pè ní ẹ̀rọ ni ara technology ni àwọn kan fi gbéra kúrò lórí ilẹ̀ ayé tí wọ́n lọ sí agbede agbede ọ̀run sí àgbáńlá ayé táwọn òyìnbó ń pè ní universe wọ́n wọ inú bẹ̀ lọ wọ́n dẹ̀ lọ lọ́ǹchì satellite síbẹ̀ táwọn tó wà lórí ilẹ̀ ayé ń lò technology náà bá dé ibi wípé tẹ́ ẹ bá fẹ́ ṣe oko ń sìn yìí o ẹ nílò àti máa ṣe wàhálà mọ́ ní tẹ́ ẹ lè lò láti fi ṣe oko yín ó ti wà technology level wo lẹ wà ẹ̀yin nàìjíríà then ẹ̀yin ọmọ yorùbá kí ni lẹ́vù tẹ wà whereas in tó ń pè ní technology ìmọ̀ ẹ̀rọ yẹn ọpọlọ ló jẹ bẹ́ẹ̀ it has to do with your brain tẹ́ bá wà àwọn orílẹ̀-èdè kan lágbàáyé ẹ máa bá àwọn ọmọ Yorùbá ń bẹ̀ tó jẹ́ pé they are good in terms of technology mo pàdé ọmọkùnrin ọmọ Yorùbá kan tó jẹ́ wípé ó ti ṣiṣẹ́ fún Samsung rí kì í ṣe pé iṣẹ́ tó ń ṣe fún Samsung kì í ṣe fóònù ló bá wọn build o kì í ṣe tẹlifíṣàn o ṣé mo pé Samsung ní company tó ń build chip àwọn ṣípò ńláńlá Samsung ní company tó ń build ẹ ọmọ Yorùbá yẹn ó wà lára àwọn tó ń build chip fún Samsung ní Korea ọmọ Yorùbá kì í tí wọ́n ń ṣe ordinary ó tún jẹ́ ọ̀gá ń bẹ̀ tó ń supervise imagine kí ẹ̀yin Yorùbá kẹ́ ẹ dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ẹ má jẹ́ máa sọ pé ẹ̀yin Yorùbá àwa Yorùbá ká dúró kẹ́yìn tí ẹ ń pariwo wọn Nàìjíríà kẹ́ ẹ wá gbà kájọ dúró gẹ́gẹ́ bí orílẹ̀ imagine irú àwọn èèyàn bíi ti ẹni tí mò ń sọ yìí tá a máa rí kó mọ́ra tó máa wá láti wá develop ilẹ̀ Yorùbá mo tún sọ̀kan fún yín tá a bá sọ nípa solar system àwọn kọ́ńtì kan wà lágbàáyé tó jẹ́ pé àwọn ò lo dam láti fi generate energy iná lò ní solar wọ́n wà dáadáa àwọn ìlú kan wà bẹ́ẹ̀ ní China ní Japan ṣé a wá rí ní Japan lára àwọn tó ń top lára àwọn tó ń top tó tó jẹ́ pé àwọn ló ní company solar energy company ní gbogbo Japan tó jẹ́ ọ̀gá ńlá lára wọn ọmọ Yorùbá wà bẹ́ẹ̀ tó jẹ́ pé tí gbogbo Lagos State bá láwọn fẹ́ lo sólà á pa àṣẹ ni pé ó yá ẹ máa gbé bọ̀ tí wọ́n dẹ̀ máa ìrẹ́ tó máa parí ẹ̀ gbogbo Èkó kán ní sólà làwọn fẹ́ máa lo ó mọ bó ṣe lọ́wọ́ kan ní ní Japan bẹ́yẹn ọmọ Yorùbá wọ́n wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò lè ṣeé ṣe nínú Nàìjíríà torí àwọn tẹ́ ẹ̀ ń bá gbé gbogbo eléyìí ò jọ wọ́n lójú àwọn tó jẹ́ ọkọ yín tó sọ̀rọ̀ àwọn tó kọ yín ọ̀sán gangan ẹ̀yin ọmọ Yorùbá kò jọ àwọn lójú ẹ̀yin lẹ mọ value technology ẹ̀yin lẹ mọ kókó technology tó bá ṣe pé ẹ mọ kókó ẹ ní ẹ ní lọ sórílẹ̀-èdè míì kán máa lo yín bí ẹni logi kán máa lo yín bí ẹni lo bàrà kán máa lo ọpọlọ yín. I service once nínú programu mi. No the most powerful helicopter ní gbogbo àgbáyé or let me say one of the most powerful is Apache ẹ̀yin tẹ́ bá jẹ́ sójà tẹ́ mọ nǹkan tí mò ń mọ tí mò ń sọ Apache ni wọ́n ń pè é àwọn Amẹ́ríkà ló ní Amẹ́ríkà ló build ẹ̀ àwọn àwọn Germany náà wá dìde sí i pé àwọn fẹ́ build the most powerful helicopter lẹ́ni tó ẹni tó lead àwọn engineer tó lead helicopter yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí ọmọ èkìtì ń bí wà ń bẹ̀ o ọmọ èkìtì ó wà ń bẹ̀ they are using yorùbá brain wọn ò sọ pé ọmọ mala wà ń bẹ̀ wọn sọ pé ibo wọn ní ọmọ yorùbá wọn lu ọpọlọ ti yín ẹ̀ ń lo ẹ̀ ń wéṣì ẹ̀ dànù imagine kí yorùbá jẹ́ orílẹ̀-èdè báwo làwọn ọmọ yóò ṣe ní wá hardly lẹ́lẹ̀ rọ́mọ amẹ́ríkà tó ní ọpọlọ tó ní ẹ̀bùn tó nírú nǹkan tí a níyẹn tádẹ̀ táwa fi orílẹ̀-èdè ẹ̀ lẹ̀ tá lòun ò ní lò fún orílẹ̀-èdè òun kò fẹ́ lọ lò fún orílẹ̀-èdè mi o ò lè rí o ò lè rọ́mọ Canada ẹ̀ o ò lè rọ́mọ Amẹ́ríkà ẹ̀ o ò lè rọ́mọ UK ẹ̀ o ò lè rọ́mọ China ẹ̀ o ò lè rí Russia ẹ̀ orílẹ̀-èdè wọn ni wọ́n á lò fún technology kí ni level tí Nàìjíríà wà then ẹ̀yin yorùbá level wo lẹ ẹ lè move forward láíláí torí ibi àwọn tẹ́ ẹ bá jókòó tẹ́ ẹ bá tò pọ̀ they don't care about it kò kàn wọ́n. ẹ ń gbẹ́ kànga ẹ pé wọn ẹnìkan wá bá yín gbẹ́ kànga àwọn rẹ́dí àti gbẹ́ ẹ̀ torí pé kí ni wọ́n bá ti lora wọn dáadáa that is why tó fi jẹ́ pé kẹ́ ẹ tó rí wọn kẹ́ tó pé ọmọ forty something years wọ́n á ti kú because they don't value for their they have no value for their lives no nígbà táwọn gan ọba value life ara wọn ṣé life tiẹ̀ ni wọ́n value technology ti kọjá tó o bá fẹ́ gbẹ́ kànga àwọn machine kan ti wá I saw it online tó jẹ́ pé tó bá jẹ́ kànga ló fẹ́ gbẹ́ gbé sínú ilẹ̀ yẹn kó o tó ṣẹ́jú bí eléyìí ó ti gbẹ ó ti kan ó ti àtibá ẹ̀rọ rẹ̀ ó ti kan omi wàá bá ẹgbẹ́ tó bá bá òkúta níbẹ̀ ó tún ní machine tí wọ́n ó ní nǹkan tí wàá tún tẹ̀ pàmpàmpàmpà bíi kọ̀ǹpútà ni that is technology tó bá ti ń pẹ̀sẹ̀ pàmpàm á mú òkúta yẹn á rún gbólógbóló á kó síta á mú adébi tó mi wà gangan tó bá ti ń parí ẹ̀ wàá tún rọra tẹ bọ́tì yẹn tẹ́tẹ́ á tún rọra yọ jáde machine míì ni wàá tún fi kórìngì dà sínú ẹ̀ tó bá jẹ́ kànga ló fẹ́ gbẹ́ tó bá dẹ̀ jẹ́ bọ́ọ̀ oh, yẹn ò tiẹ̀ nira ẹ̀mẹ́yìn tiẹ̀ ti ń rí àwọn bọ́hò tẹ́ ní sìn tó ń ṣe káàkiri bí old system bọ́hò nìyẹn ẹ lọ wọ àwọn modern system technology tó fi ń gbẹ́ bọ́hò wàá jókòó wàá gbẹ́sẹ̀ léra báyìí tí wàá máa ṣeré ẹ tí wàá máa enjoy ara ẹ ni just press button lásán ni because wọ́n ti ṣe débi pé gbogbo àwọn kinní wọ̀nyí lẹ máa bá àwọn ọmọ Yorùbá níbi tán ti ń ṣe é wọ́n dẹ̀ ń waste ilẹ̀ Yorùbá dẹ̀ wà níbi tó yẹ ká dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tá a bá dúró bí orílẹ̀-èdè báwo ni irú àwọn òyìn òṣèlú wálé láti wá tún ilé ṣe wá wá that is number five for you mi fẹ́ pẹ́ jù torí mo ti already I spent an hour. láti parí ẹ̀ fún yín lẹ́ni òun ni number six yẹn òun ni social amenities social amenities when we are talking of social amenities um, social amenities or infrastructure à ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan amáyédẹrùn tí ìjọba ń ṣe fún ará ìlú àwọn nǹkan amáyédẹrùn tá amẹ́ríkà tí wọn ò fi ní àwọn ọmọ wọn lára tí wọ́n ń ṣe fún wọn táwọn ọmọ wọn fi ń jí láàárọ̀ kùtù tá pé God bless America kan tó gbàdúrà tara wọn mélòó ni nàìjíríà ṣe fún yín ṣé ẹ lómi ṣé ẹ ní iná ṣé ẹ rí gáàsì lò lásìkò ṣọ́nà yín dáa ṣé reluwé yín sunwọ̀n aviation system yín ṣó dáa <laughs> àṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ẹ̀ tí rí kankan <laughs> àwọn tẹ́ ẹ bá gbé tẹ́ ẹ takútì tẹ́ ẹ ń pariwo wọn nàìjíríà pẹ̀lú ẹ̀ they don't be bìkítà about all these things wọn kò jọ àwọn lójú <laughs> bó ṣe ń travel tán lọ ń jayé lamẹ́ríkà wọn tó jayé láwọn orílẹ̀-èdè míì tó kò jọwọ́ lójú kò jọwọ́ lójú ní Egypt kékeré tó wà ń bí èmi lọ́rẹ̀ẹ́ tó lọ bẹ̀ tó lọ sí Egypt tó lọ skul níbẹ̀ Egypt wọn ò gbọ́dọ̀ rí sìlíndà lọ́wọ́ ẹ ní Egypt kí ló fẹ́ fi sìlíndà ṣe sìlíndà o fẹ́ o fẹ́ o lo gas olóhùn gbé ọ̀n tí ẹ̀ díjẹ́ rí lọ́wọ́ ẹ̀ ìwọ́gun ò ní jẹ́ mú ni because wọ́n á rònú gáàsì wọ inú ilé ẹni i'm talking of Egypt mi ti sọ̀rọ̀ America mi ti sọ̀rọ̀ UK mi ti sọ̀rọ̀ Canada àtàwọn kọ́ńtì yìí wọ́n á rònú gáàsì wọ inú ilé ẹni tó jẹ́ pé ṣí gáàsì ẹ̀ kó dáná ni no cause for alarm kò sí bẹ̀rù ń bà ẹ́ ó gba náà wọ gáàsì ó yẹ no tó bá owó ẹ ni wàá san When you pay your tax, you pay your dues, then you receive gas. Social infrastructure. Omi Nàìjíríà lẹ ti máa rí tí àwọn táwọn èèyàn gbé wọn gbé igi wọn so kẹ́gì mọ́wájú so kẹ́gì mẹ́yìn wọn máa pọn omi bọ̀ wá fún ẹ. Then you pay for that omi. Nàìjíríà níbi tá a délé ní bàbá Awólọ́wọ̀ ti ṣe iṣẹ́ omi ní nineteen fifty something gbà tó ń rúùlù bàbá yẹn ṣe iṣẹ́ yẹn débi pé omi yẹn dé ìlú mi dí ọ̀la mo ṣe táǹkì ńlá tó ń kọ́ reservoir ńlá tó kọ́ tó fẹ́ máa fi store omi tó máa máa supply gbogbo ìlú mi pátápátá ó wà nílùú mi dí ọ̀la is as strong and solid as if it is new ó wà mẹ́ẹ̀dí ọ̀la is useless nígbà tí bàbá ti lọ tí wọ́n ti jẹ́ kí bàbá rẹ̀ ní ti ṣe everything died àwọn advanced country yẹn béèrè lọ́wọ́ wọn wọ́n ń wọ̀ mí báyìí o wàá ṣí omi nínú ilé ẹ̀ tá máa dàjà rárárárá ni kò sí pé o fẹ́ lọ fi bẹ́ẹ̀lì pọn mi níbì kan kí ló ń jẹ bẹ́ẹ̀ àfi tó bá yẹ pé omi yẹn ní fault bóyá nǹkan kan ṣẹlẹ̀ sí tó o ṣe fẹ́ sáré pé àwọn tó máa wá rectify ẹ̀ kan tó wá rectify ẹ̀ ló lè mú ẹ sọ pé o fẹ́ pọn mi lọ́dọ̀ labour even God don't believe it happens because tá a bá ń gbọ́ bọ́n ṣe ń sọ oníkálukú pẹ̀lú ilé ẹ̀ náà I don't think you can just go to your neighbor kó sọ pé ìjọ mo fẹ́ pọn mi lọ́dọ̀ ẹ̀ ah mi ò sure because you have everything you need. internet tó jẹ́ pé màá ṣe internet ten thousand láàárín ọ̀sẹ̀ kan oṣù kan náà pè fún mi o ọ̀sẹ̀ kan ó ti sáré tán ọ̀sẹ̀ kan mi ìgbà mi five six days ó ti tán. ní àwọn advanced country that is not how it is. Internet wọn be wi-fi ni all you need to do is to have access you pay wọ́n á ti yọ owó ẹ nínú ibi tán ti ń yọ tán bá ti yọ you have access to it lò ó di wá ṣáà máa lò ó olóye tí wàá san lóṣù lórí ẹ ìwọ ṣáà lò ìbáwò ẹ àwọn míín wà báyìí tó ń wò mí báyìí tó jẹ́ pé inú inú tv ńlá làwọn ti ń wo program wa nínú nínú youtube data náà ń lò try ẹ̀ ní nàìjíríà bí kó o tiẹ̀ ló fẹ́ wo kó fẹ́ wo program kó o lọ lo laptop lásán kó o lọ fi ń wò ó ti jẹ gbèsè ó <laughs> ti jẹ gbèsè kó lọ lo laptop kó o lọ fi wo program mi wàhálà o ti lo ten gig o ti mọ̀ pé o ti lo o ti jẹ gbèsè lọ social infrastructure go to America san deal here in a month then you have access to internet many ọ̀nà lamẹ́ríkà láwọn kọ́ńtì tá à ń sọ yìí tó o bá dijú wà drive láàá in tó fa accident ń bẹ̀ ojú carelessness ọ̀pọ̀lọpọ̀ wọn àti over speeding kò sí gallop pé mọ́tò jálu gallop gbógbónú gbàgàrà bíi gbogbogbò gbàgbàgbà kò sí ní ilẹ̀ yorùbá ẹ jẹ́ ń bi yín léèrè ọdún wo náà ti la ọ̀nà tuntun ní ilẹ̀ yorùbá new road tẹ́kàn déédéé là á pé ó yẹ kọ̀nà gba bíi tí ìjọba dẹ̀ la ọ̀nà yẹn nílẹ̀ Yorùbá social infrastructure do you have it? no ṣe rí kémi tó jáde èmi ti ṣe research tèmi o and that is why I am ready to fight dirty gẹ́gẹ́ bí dáàdi wa kan ṣe sọ <laughs> about this Yorùbá nation I am ready to fight dirty tá a bá gba Yorùbá nation yẹn mi ní dẹ́yìn agbanisa <laughs> nepa iná mọ̀nàmọ́ná <laughs> mi ò mọjọ́ tí mo ti fojú rí náà nepa rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀pọ̀ lọ́hùn fún mi ní jẹnẹrétọ̀ kékeré kan tí mò ń lò òun ni mo rí fi ń tanná àtúndépo rà sí ní àwọn advanced country tá à ń sọ iná ẹ ò ní ṣẹ́jú àwọn àwọn tó ń fún ẹ níná àwọn tó ń supply ẹ níná tí wọ́n bá fẹ́ ṣe any correction lórí iná tí náà ẹ fẹ́ lọ for just two or three minutes wọ́n máa pè ẹ́ tán máa take permission lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá wà ní tẹ́ bá wà ní vicinity ibi tí wọ́n ti fẹ́ ṣe náà wọ́n á pè yín wọ́n á take permission lọ́wọ́ yín wọ́n á bẹ̀ yín wípé afẹ́sáré ṣiṣẹ́ níbí yìí o ẹ̀ ní níná fún bíi two minutes or three minutes tán máa fi correct tán fẹ́ correct iná yín ò ní ṣẹ́jú ó dín ní two three four years iná lè bá ṣe pẹm pẹm kó tún kú báyìí kó tún tàn náà èyí tẹ́ wà ní diaspora tẹ́ wà lábúrọ̀dẹ̀ sọ pé mo pẹ́rọ mo pa mi ò dé bẹ̀rí but mo gbọ́ màmá tèmi lọ bẹ̀rí èmi ni mi ò lọ rí this is àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ rò kẹ́ ẹ fi kẹ́ ẹ fi make a decision yìí pé Yorùbá gbọ́dọ̀ kó ní eléyìí mo ti fún yín ní point mẹ́fà mẹ́fẹ̀ẹ̀fà yẹn jòkó ẹrù mélòó nínú ẹ̀ ní nàìjíríà fún yín yet lára yẹn ń pariwo wọn nàìjíríà lára yẹn ń pariwo twenty twenty three ó máa ṣe o ó máa ṣe o. Hmm. twenty twenty three wọn nàìjíríà <laughs> oh god well a ti lo much of our time. ẹ jẹ́ kí n sáré fún èèyàn méjì láàyè kan pè kó má dàbẹ́ nípa kan ìyá rédíò asọ̀rọ̀mágbèsì eléyìí ń ṣe rédíò asọ̀rọ̀mágbèsì tẹlẹbíṣàn asọ̀rọ̀gbèsì lélẹ́yìí <laughs> zero seven zero four six zero nine two four eighty four two four eighty four whatsapp nìkan ni o ó yá ẹ pè é ẹ pè ẹ pè ẹ pè ká gba ìpè méjì péré ká máa lọ lọ́la lágbára ọlọ́run mo tún ń bọ̀ wá bá yín gbogbo tí mo kà sílẹ̀ ìjó tiẹ̀ lè ṣeé ṣe nílẹ̀ yorùbá ọ̀nà wo la lè gbà láti rí pé ó ṣeé ṣe ìyẹn ni mo fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ lé lórí lọ́la mo ń bọ̀ mi ti dé <laughs> oh god ẹ pè zero seven zero four six zero nine twenty four eighty four ẹ̀jẹ̀ ń gba pé kan tàbí méjì kí nǹkan tiẹ̀ gbọ́ kó má dàbẹ́ ni pé mo kàn ń sọ̀rọ̀ lọ gbúrú pé mi ò rí reply mẹ́fà ni mo fún yín mẹ́fà security education, health, agriculture, technology, and social amenities or infrastructures. Mm-hmm. Okay. Ó yá ẹ pè ẹ pè ẹ pè ẹ pè ẹ pè pè pè pè pè ẹ pè ẹ ẹ pè ẹ pè ẹ pè ẹ pè ẹ pè ẹ pè. Ó ń lọ sí yìí zero seven zero. Bluetooth mode. Paired paired. ó ti pí ẹ̀rẹ́ yìí ó yá ẹ pé ẹ pé ẹ up àti lo more than one hour ní ìdẹ́fẹ́ kí program mi jù bẹ́ẹ̀ lọ. <laughs> ṣé wọ́n ti sign petition tiẹ̀ nọ́mbà tí mo pín nìyẹn tètè mẹ́sẹ̀jì ẹ̀ kó sọ pé send me the link kó sign tiẹ̀ tó bá sign yẹn o ti kópa tiẹ̀ o. ẹ má dẹ̀ ṣì wá gbọ́ o kì í tí ì ṣe referendum nìyẹn o afẹ́fẹ́ lè béèrè fún referendum ni o kì í tí ì ṣe referendum ń bọ̀ lẹ́kùnrẹ́rẹ́ o so afẹ́lẹ́ yìí ń béèrè fún referendum ni o please we are begging you ẹ jọ abẹ́yìn ni abẹ́yìn ni tó o bá ti sáyìn tí ẹ lọ buwọ́lù béèrè líǹkì lọ́wọ́ ọmọ lúkà kémi sẹ́ǹdì ẹ̀ sí ẹ kó gbà á ṣe tiẹ̀ we must do it it's a must abẹ́yìn nítorí tọ́lọ́ ẹ jẹ́ ká gba ìpè kan tàbí méjì tí ò bá dẹ̀ sí ká máa rán lọ ọlá à ń bọ̀ lẹ́kùnrẹ́rẹ́ Johnson Ajíṣafẹ́ Nigeria has expired tó ọpẹ́ ní fọ́lọ́run <laughs> that you are speaking <laughs> thank God that you have spoke tó àníríjú báyìí lọ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa kò ní bàjẹ́ fún yín. Eh, aṣojú yìí á dẹ̀ ṣojú mi ire yorùbá nation yìí á ṣojú mi èmi tí ẹ ń wò ó wípé people's republic of yorùbá or people's republic of oduduwa ah that would be a very beautiful name mm. people's republic people ìjọba àwọn ènìyàn people's republic of oduduwa mm. very good very fantastic. I am proud to be a citizen of People's Republic of Oduduwa. I don't know about you, but to me, I am a bona fide, legitimate citizen of Oduduwa Republic, People's Republic of Oduduwa. kudos to every one of you kò ní bàjẹ́ fún ẹ pàdé mi lọ́la ẹ sọ fún àwọn tí ò tí ì gbọ́ mi lọ́la lágbo mẹ́jọ ni a tún máa bẹ̀rẹ̀ lọ́la yẹn kò ní yẹ ẹ sọ fún wọn kán máa bọ̀ mo dúró dè wọ́n màá tún ṣí àlàyé gbogbo ṣé mo pé gbogbo tí mo kà sílẹ̀ yìí ẹ̀yin kan máa sọ pé ẹ̀ kí ni ṣé Yorùbá lè ṣe ni ṣé gidi kan màá wá sọ ní màá kàn fún yín ní raw estimate ọdún kan péré oye tí Yorùbá máa generate wọlé màá fún yín màá dẹ̀ ṣàlàyé ibi tó ti jáde màá wá sọ fún yín péré ló bá tán tí bá ti wá ṣe oye tá a máa wá pín síbi báyìí síbi báyìí màá wá sọ fún yín tẹ́ ẹ bá wá implement irú ẹ̀ ẹ̀ o n tó máa wá jáde á wá sọ fún yín títí tá a fi máa pàdé lọ́la ire o ó dọ̀la.